ẹ̀yin ọmọ yorùbá ẹ má gbàgbé sunday igbòho sí kútọnu o ọ̀pọ̀ ọmọ yorùbá kì í pẹ́ gbàgbé ọ̀rọ̀ tó bá ń dá fẹ́nìkan tó kìkì ẹ̀ kan jàlejako àwọn ọmọ yorùbá ó máa tẹ̀lé wọn ó wà lẹ́yìn ẹ̀ wọn ó sì ní kó máa nìṣó tó bá bojú wẹ̀yìn àwọn ni yóò rí àwọn ò sì ní fi sílẹ̀ ńgbà kan ṣùgbọ́n bí nǹkan bá ti sáfẹ́rẹ́ díẹ̀ tọ́rọ̀ bá fẹ́ yíwọ́ tàbí tó le gan-an tó fẹ́ di ta ló lè forí la kú ọ̀pọ̀ ọmọ yorùbá ni yóò sá sẹ́yìn ẹbí oníkálukú yóò pé wọlé ọlọ́mọ ó bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ọlọ́kọ̀ ó pọ̀pọ̀ ẹ̀ sí kọ̀rọ̀ yóò tilẹ̀kùn mọ́ bí tàn bá wá bojú wẹ̀yìn kò ní rẹ́ nìkan mọ́ wọn ó ti fẹni náà sílẹ̀ fún yàjẹ́ ṣùgbọ́n ti Sunday Ìgbòho yìí ò yẹ kó rí bẹ́ẹ̀ kó lè rí bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí olórí ẹgbẹ́ àwọn ajìjàgbara fún yorùbá ọ̀jọ̀gbọ́n banji akíntóyè kọ̀wé pàtàkì kan sáàrẹ muhammadu buhari ohun tó kọ sínú ìwé náà ni pé àwa yorùbá ti ṣetán a fẹ́ máa lọ a fẹ́ kúrò ní nàìjíríà ká lọ sórílẹ̀ tiwa nítorí yà tó ń jẹ wáyìí ti pọ̀ jù bóyá buhari fẹ́ tàbí kò fẹ́ ọ̀rọ̀ náà ti jáde sí ti gbogbo ayé òun náà yóò gbọ́ gbogbo orílẹ̀-èdè àgbáyé ni ó sì máa wo ohun tí yóò ṣe ohun yòówù tó bá tìdí ẹ̀ yọ fún yorùbá ó sì dájú pé nǹkan rere ni yóò sì bẹ̀ yọ ẹni tó jẹ́ kí náà yá bẹ́ẹ̀ lakíkanjú ọmọ tí wọ́n ń pè ní Sunday Ìgbòho bá a bá fẹ́ sọ ọ́ lásọkúnná kì í ṣàkọ́kọ́ ní ìtàwọn Fúlàní ti di méjì ńlẹ̀ Yorùbá àwọn tí wọ́n ń gbé pẹ̀lú wa lálàáfíà àwọn tí wọ́n sì wà tó jẹ́ jàǹdùkú àtàfẹ̀míṣòfò ni wọ́n àwọn jàǹdùkú yìí ti wá gbilẹ̀ kiri pàápàá lókè ògùn níbi tí wọ́n ti rò pé kò sóhun táwọn ò lè ṣe láṣegbé ń bẹ̀ kì í ṣàkọ́kọ́ nìyí táwọn fúlàní yìí ti ń fipá gboko lọ́wọ́ olóko tí wọ́n sì bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú tó nílùú wọn ṣùgbọ́n àkọ́kọ́ nìyí tẹ́nìkan ó dìde tí ó kojú àwọn fúlàní apààyàn tó wà láàrin àwọn fúlàní gidi yìí tí yóò sì sọ fún wọn pé ohun tí dàdà wọn bá fẹ́ dà kó tètè dà wọn ò lè wá sórí ilẹ̀ wa kí wọ́n wá jẹ gàba lé wa lórí kí wọ́n sì máa pa wá bí ẹran ohun tí Sunday Ìgbòho ṣe fún Yorùbá lọ́dún tó kọjá lù ú gàngàn kò sẹ́ni tó ṣerú ẹ̀ fún wa rí ó sì dájú pé tá a bá rírú Sunday kọ̀ọ̀kan ìpínlẹ̀ wa kọ̀ọ̀kan gbogbo gìràgìrà àwọn Fúlàní yìí bá ti wọlé pátá lọ́dọ̀ wa òǹtọ́rọ̀ Sunday Ìgbòho ṣe ká wọn lára rèé tí wọ́n fẹ́ pa á wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọn ò fẹ́ kẹ́nikẹ́ni dìde tí ó yọ Yorùbá lóko ẹrú wọn látìgbà tó ti hùwà akin yìí ẹ rí i pé bẹ̀rù wà láàrin àwọn Fúlàní wọ̀nyí nítorí wọn ò túmọ̀ tí ó ṣẹlẹ̀ ń bikíbi èyí ní ìjọba Nàìjíríà ṣe rí ipá wọn lé sẹ́yìn òdì wọ́n bà nǹkan ẹ̀ jẹ́ fẹ́ sọ́dẹ̀dùn arinlẹ̀ ọlọ́run yìí nìkan ni ò gbà fún wọn kò sì sẹ́ni tí wọ́n gbà lójú léraléra tí kọlùkọlù ò ní kọlu ojú náà bójú náà ò bá fọ́ rabọ̀rabọ̀ ó bà á bí Ìgbòho ò tiẹ̀ sọ̀rọ̀ gbogbo ọlọ́gbọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí i bẹ́ẹ̀ ìjà Yorùbá ló gbèdé bẹ́ẹ̀ èyí ni gbogbo aṣáájú àtàwọn èèyàn ńlẹ̀ Yorùbá ò ṣe gbọ́dọ̀ gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ohun tó bá sì yẹ káwọn aṣáájú yìí ṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe láti túbọ̀ dáàbò Sunday Ìgbòho gbogbo ìrànlọ́wọ́ yòówù tí wọ́n bá sì lè ṣe ni kí wọ́n máa ṣe láti lè máa múnú ẹ̀ dùn kó má sì ṣe kábàámọ̀ ńgbà kankan pò ń jà fúnlẹ̀ bàbá òun àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ń bí òṣè gbójúlé kódà wọn kì í fẹ́ já òmìnira bá a ṣe wà yìí ló tẹ́ wọn lọ́rùn nígbà tó jẹ́ nínú káwà nú gbèkùn yìí làwọn ti ń jẹ àwọn ni wọ́n mú wa lọ́wọ́ dání fáwọn tó dè wá ń gbèkùn wọ́n sì ń lọ sọ́dọ̀ àwọn yìí láti lọ́ọ́ gbowó ẹ̀mí wa lọ́wọ́ wọn bá a bá lólóṣèlú tó dànù àwọn aṣòfin wa tàbí inú àwọn gómìnà ìjà tó wà nílẹ̀ yìí ìjà tó dára láti jà ni kì í kúkú ṣe pé Sunday Igbòho pààyàn kó lu jìbìtì bẹ́ẹ̀ ni ò fàdíyà kí ni wọ́n wà lè jáde ńlù fún tàbí tí wọ́n máa wẹ̀mí ẹ̀ kiri àwọn tó ṣaburú jù báyìí lọ àwọn boko haram tó pa sọ́jà tó pààyàn rẹpẹtẹ wọ́n wà lákàtà ìjọba nàìjíríà tí wọ́n ń fún wọn lówó tí wọ́n ń raṣọ fún wọn ọ̀pọ̀ wọn sì ti wà nù iṣẹ́ ológun ilẹ̀ wa àwa ṣe pé boko haram afẹ̀míṣòfò wúlò ń bì kankan ju Sunday Ìgbòho lọ́kọ́ ṣùgbọ́n bí nàìjíríà tìjọba ẹ̀ ṣe rí nìyẹn torí ẹ̀ ní gbogbo àgbààgbà ló ò ṣe gbọ́dọ̀ gbàgbé ọkùnrin yìí káwa náà jókòó ká rárò jinlẹ̀ tá a bá rò dáadáa a rí pé ohun tó dára ni Sunday Igboho ṣe àwa tí a kò bá sì lè lọ síbi tó wà tàbí tá a kò lè ránṣẹ́ ká máa fọkàn gbàdúrà pé Igboho yóò lọ láyọ̀ yóò bọ̀ láyọ̀ yóò sì padà wà bálé ẹ̀ dáadáa ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i ẹ má gbàgbé Sunday Igboho sí Kútọ̀nù ó ṣojú mi kòrò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí